lẹ́yìn ọlọ́run ọba kò lè láwùjáre kankan níwájú ọlọ́run nídọ̀gbẹ́jà kìyàmà pé èèyàn ó ti ẹ̀ wá wá àwùjáre pé tó dé kí n máa ṣe ẹ̀rí rèé ọlọ́run ni wọn ò lè lẹ́rìí tó bá wá rí bẹ́ẹ̀ kéèyàn ó jáwọ́ kúrò ńbẹ̀ pa nǹkan papọ̀ mọ́ ọlọ́run ń tẹ́kùn nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́run ẹ̀ṣẹ̀ tó bùháyà níwájú ọlọ́run òun náà ni wà á ń tàkúlù alallahi ma la ta'lamun kó o máa sọ tó mọ̀ nípa ọlọ́run ìtọ́lọ́run ọba ò sọ kó o sọ pọ́lọ́run ọba ló sọ ìtọ́lọ́run ò wí kó o lọ́lọ́run ọba ló wí ìtọ́lọ́run ọba ò ṣe léèwọ̀ kó o lọ́lọ́run ọba ló ṣe léèwọ̀ ìtọ́lọ́run ọba ò ṣe lẹ́tọ̀ọ́ kó sọ pé ọba ló ṣe é lẹ́tọ̀ọ́ ó mà tóbi púpọ̀ lẹ́ṣẹ̀ kódà àwọn àáfàá àwọn jẹ́ kó wípé bọ́lọ́run ṣe ń tò ẹ̀ṣẹ̀ bọ̀ ó tún dárúkọ ẹbọ ṣáájú kó tó wá dárúkọ kéèyàn ó máa parọ́ mọ́ ń túmọ̀ sí wípé kéèyàn ó máa sọ tí èèyàn ò mọ̀ nípa ọlọ́run tó ni ẹ̀ṣẹ̀ tó tóbi ní in tó mọ̀ nípa ọlọ́run mọ́sọ̀ in tọ́lọ́run ò sọ mọ́sọ̀pọ́lọ́run ló sọ in tọ́lọ́run ọba ò wí mọ́sọ̀pọ́lọ́run ọba wí ìyẹn ò mọ̀ jẹ́ wáàsí fún gbogbo ẹni tó bá jẹ́ àfà torí pé ẹni tí èsì àfà in táwọn fẹ́ gbọ́ ni pé àwọn àfà ló sọ àwọn mórí bọ́m̀bẹ̀ ìwọ àfà tó wá sọ yẹn níbi tọ́lọ́run ọba ti sọ ó sọ tó bá dé tó bá dé àlùkìyàmà àfa tó bá mọ̀ wọn rẹ̀ tẹ́ bá ti bí kírísọ́lọ́run ló sọ òun ò mọ̀ nǹkan kan lórí ẹ̀ o yóò fi yẹn dáàbò bóra rẹ̀ yóò ní wallahu a'lam ọlọ́run ló ní mà jùlọ a kì í sọ ń tá a mọ̀ nípa ọlọ́run ntọ́lọ́run ò sọ èyàn é sọ ntọ́lọ́run ò ṣe lẹ́tọ̀ èyàn é pè é lẹ́tọ̀ ntọ́lọ́run ò ṣe lára mu èyàn ò gbúdọ̀ ṣe lára mu torí pẹ́sẹ̀ tó tóbi ni ìgbà tọ́lọ́run ọba ń ka tó ṣe léèwọ̀ fún wa وأن تقولوا على الله ما لا تعلمون ẹ̀ṣẹ̀ tó tóbi ni níwájú ọlọ́run kéèyàn ó sọ ń tọ́lọ́run ò wí kéèyàn ó parọ́ mọ́ lọ́run ẹ̀ṣẹ̀ tó tóbi ni tọ́lọ́run ó béèrè lọ́wọ́ gbogbo tó bá ṣe tó bá rí tó gbé jà kìyàmà náà. wàlúùkúlù ọlọ́run ọba ó ń sọ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run rẹ̀ anabi ṣe sùúrù walikulli ummatin ajal gbogbo ìran pátá gbogbo ìran ọmọnìyàn pátá walikulli ummatin ajal gbogbo àwọn ìran tí wọ́n kọtọ̀ ọlọ́run lójú méjèèjì tí wọ́n láwọn ò ní ṣe tọ́lọ́hún ẹ má jẹ́ ká ìṣe tọ́lọ́hún wọn yẹn ẹ má jẹ́ kó rẹ̀wẹ̀sì bá ìgbà mi ń bẹ àwọn èèyàn kan kọ́ tọ́lọ́hún nǹkan wọ́n sì tún máa dá láyé ń bì da omi tútù sí wa lẹ́mí nípa àgbàgbọ́ tá a bá nínú ọlọ́run ọlọ́run wà ọlọ́run ọba ní gbogbo àwọn ìran ọmọnìyàn tẹ́rí yẹn àwọn tí wọ́n kọ̀ tọ́lọ́run ọba àsìkò tọ́lọ́run ọba ó gba wọn mú onígbà ajal ó ti lásìkò ẹ wípé ọba ò sí ni ọlọ́run sì ń wò wọ́n ran ọlọ́run ní kò níkanjú gbogbo àwọn tí wọ́n kọ̀tọ̀ ọlọ́run ọba tí wọ́n ní òsọ́ tí wọ́n ò rí pé gbogbo nǹkan tún ń dùn yìn fún wọn láyé sí ọba fẹ́ràn wọn gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run gbogbo ẹ̀ ló ti sí kó tó dákó wá ọlọ́run ọba ní wálé kò gbogbo ìran pátá gbogbo ìran pátápátá ló ti lásìkò àwọn ìran báyìí àsìkò báyìí ni títàn ó dé wá bá wọn àsìkò báyìí ni wọ́n parun gbogbo ẹ̀ ti wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó ti lásìkò ọlọ́run wà á ní kánjú torí pé bóyá tí wọ́n wá ń ṣe yẹn à nítorí ṣe yí mọ̀ pọ̀ kó wọ́n wá fà sẹ́yìn rárá ó ti nígbà tọ́lọ́run ọba fẹ́ gbà wọ́n mú. فإذا جاء أجلهم ọlọ́run ọba ní àwọn wọ̀nyí gbogbo àwọn tó kọ̀tọ̀ lọ fàídà jẹ́ àájẹlùhún tásìkò wọ́n bá tó tí ìyapa àṣẹ ọlọ́run ọba tí wọ́n ń yapa rẹ̀ tó bá kójú òṣùwọ̀n lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá fẹ́ gbà wọ́n mú un kò sí nǹkan kan tó lè lọ lára láyástákìrù nàṣà wọn ò lè lọ́ra tíyà yẹn bá fẹ́ dé kò sí nǹkan kan tó lè lọ ìyà yẹn lára fún wọn láàrin ìṣẹ́jú kan péré báyìí tọ́lọ̀ ń bá lásìkò báyìí nìyà yẹn ó ṣẹlẹ̀ kò sí ìlọ́lára kankan fún wọn kódà ìṣẹ́jú kan báyìí kò lè lọ lára. Well, bẹ́ẹ̀ sì ni kò lè lé ìṣẹ́jú kan bó ti wulẹ̀ kọ́ mọ́ ọlọ́run ọba ṣe tahdid àsìkò tọ́lọ́run bá lóun fẹ́ ṣe nǹkan àsìkò yẹn gẹ́lẹ́ náà ní òbọ̀ kò ní lé a second bọ́lọ́run ọba ṣe ń ṣe nìyẹn bẹ́ẹ̀ sì ni tọ́lọ́run bá fẹ́ ṣe àjùlọ ó fẹ́ sọlá fẹ́nìkan àsìkò yẹn ó ti parí lọ́dọ̀ ọlọ́run la fi mọ̀ pẹ̀lú àyà yìí ẹnìkan ò gbúdọ̀ gbàgbọ́ yẹ àyà yìí kọ́ wa máa sọ wípé ayé ò lè yí kádàrá padà wọ́n kàn lè fàwọ́ ago sẹ́yìn ó takọ́ àyà yìí àbọ̀rọ̀ yẹn ò takọ́ àyà yìí lóbi lọ́gẹ̀dẹ̀ abáńké kùránì ká ronú sí táyà ń sọ jáde lẹ́nu ọlọ́run ọba ní wálé kò lè ummatin ajal ló fi jẹ́ pé bó ṣe gbọ́rọ̀ ọlọ́run ọba yé sí nínú ọ̀rọ̀ rẹ̀ àfáàmì a máa sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí ó sọ kalẹ̀ ẹni tó bá gbàgbé ọ̀rọ̀ ọlọ́run yóò sọ pé gbogbo ọ̀rọ̀ yìí pátá ló takò alukur'an walakin athara nasi la ya'lamun ṣùgbọ́n gọ̀ọ̀rọ̀ èèyàn ò ní mọ̀ ṣùgbọ́n ẹni tó bá ti sọ kùránì di companion tó yẹ pé kùránì lòún jí kà bó sùn bó jí òun lòún kà lòún ronú sí túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni ká bá sọ ọ̀rọ̀ tó sọ yẹn ti takò alukur'an nínú ọ̀rọ̀ tó kọ́mọ̀ láwùjọ wa náà ni ayé ò lè yí kádàrá padà wọ́n kàn lè fa wá aago sẹ́yìn ni abẹ́ẹ̀kọ́ ọlọ́run bá yìí sọ wípé fa ìdájà ajaluhum. ajẹ́ pé kí èèyàn ó máa sọ bẹ́ẹ̀ èèyàn takò alukur'an èèyàn takò ọ̀rọ̀ ọlọ́run ọba ó ti fi ààyè sígbàgbé èèyàn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ní àsìkò tó ń bá fẹ́ ṣe nǹkan tó bá tó yálà òun fẹ́ kẹ́ àwọn èèyàn kan ni òun fẹ́ gba àwọn èèyàn kan nínú ìṣòro abóhun fẹ́ fìyà jẹ nìkan abóhun fẹ́ pa àwọn ìran kan run tásìkò yẹn bá tó la yastakidimu la yastakiruna sa'a ìṣẹ́jú kan péré báyìí wọn ò lè lọ lára kò lè dín níṣẹ́jú kan wala yastaqidimu bẹ́ẹ̀ sì ni wọn ò lè tì í síwájú kò lè lé ìṣẹ́jú kan kí wá lọ́kàn pé wọ́n lè fa wago sẹ́yìn nínú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọba jẹ́ kó yé wa pé òun ti parí iṣẹ́ gbogbo tọ́lọ́run ọba ń ṣe ó ti ní gbèdéke gbogbo ẹ̀ ti ní àsìkò àsìkò báyìí nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ àsìkò báyìí nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ti wà lọ́dọ̀ ọlọ́run ìgbàgbọ́ ẹni tó gbọ́ kùránì yìí nìyẹn ìgbàgbọ́ ẹni tó gbọ́ súnà ànábì yìí ònìyàn ya bani Adam. ya bani Adam ìmọ̀ yàtí anákọ̀ lọ́sọ̀rọ̀ mi kọ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ alẹ́ ìfọ̀nà ayàtí فمن اتقى وأصلح فلا ọlọ́run tó wá padà sí gbogbo àwa ọmọ ànábì Adam ọlọ́run bá ní ya bani Adam ọlọ́run ní mo pè yín ọmọ ànábì Adam ọlọ́run ní mo pè yín ọmọ ànábì Adam. nínú àánú ọlọ́run lórí àwọn ẹ̀dá ó náà ni wípé òun ò ní yé máa ráwọn òjíṣẹ́ sáyé bẹ̀rẹ̀ látorí ànábì Nuh alayhi salatu anabi ni àkọ́kọ́ òjíṣẹ́ àkọ́kọ́ anabi ni Adam àkọ́kọ́ òjíṣẹ́ ó ní na òpin gbogbo òjíṣẹ́ òun anabi wa Muhammad sallallahu alayhi wa sallam iye àwọn òjíṣẹ́ tọ́lọ́wọ̀n ọba rán wáyé ó nìkan ọlọ́run ọba wa ní láti lè jàre wa ọlọ́run ọba ó ti ṣe àwọn nǹkan méjì àbí nǹkan mẹ́ta tó fi jàre ẹ̀dá téèyàn ò lè fi láwùjáre tó fi jàre kìyàmọ̀ kó o ṣe tọ́lọ́hún àkọ́kọ́ nú ẹ̀ nígbàtí ọlọ́run ọba tó la rẹ̀ ga tó dá baba ńlá wa Adam aleyhi salatu wa salam gbogbo ìran gbogbo ẹni tí ó wáyé pátá ọlọ́run ọba dá gbogbo wa sí bàrá àti Adam. a wà ní alamu a ò ju bí ọmọ náà gún lọ gbogbo èèyàn tí ó wáyé tó fi dórí àwa tá a wáyé àtàwọn tí ó mọ bọ̀ lẹ́yìn wa ọlọ́run wá fọwọ́ ẹ̀yìn anabi adam ó wá kó gbogbo wa jáde ọlọ́run wá ní ọlọ́run wá ń bi náà pé ṣé tẹ bá délé ayé ta lẹ́mọ̀ sìn gbogbo aná la sọ pé wọ́lọ́ lọ́rin wọ́lá mọ̀ sìn àwíjàre àkọ́kọ́ nìyẹn léde gbogbo wa lóbi jẹ́ pé níwájú ọlọ́run ẹnu ẹnìkan ò wípé ẹ̀ ń ṣe mọ̀ pé dáàdi wa ẹbọ ni wọ́n sìn la fi jẹ́ lẹ́bọ kò sẹ́ni tẹ́nu rẹ̀ ó gbà láti lè sọ bẹ́ẹ̀ níwájú ọlọ́run. ọlọ́run ọba ní àdéhùn tá a ti gbà lọ́wọ́ àrọ́mọdọ́mọ Ádámù. ربك من بني آدم من ذريهم من ذريهم ذرية وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا ọlọ́run ọba ó fi èyí rinlẹ̀ nínú alukur'an ó ti ní àwíjàre lé lérí ká tó wáyé gbogbo alasọpọlọ wọn ọba láàmú gbogbo aná la sọ wípé àgbà fọ́lọ́hun tiẹ̀ láàmà ṣe àwùjáre àkọ́kọ́ nìyẹn tó bá àríjọ kìámà ọlọ́run ràn yín létí ẹ̀ pé ṣé ti gbàgbé ni ń tó sọ nígbà tá a tún wá délé ayé ọlọ́run tún fi àwùjáre míì rinlẹ̀ òun náà ni pé ó tún wá rán àwọn òjíṣẹ́ ọlọ́run tó pọ̀ bí kan bá ti lọ ìmí adé bí kan bá ti lọ ìmí àtúndé bí kan bá ti lọ ìmí àtúndé gbogbo wọn pátá nǹkan kan ṣoṣo náà ni wọ́n ń sọ wà lákọ́débá athena fi kulli ummatin rasula wàjìdẹ́nibú tọ́gùt ọlọ́run ọba ní àwọn alágbèdìde nínú ìran kọ̀ọ̀kan òjíṣẹ́ bí kan bá ti lọ ìmí àtúndé bí kan bá lọ ìmí òtúndé gbogbo bá a ṣe ṣe yẹn ọlọ́run bá ní iṣẹ́ tí wọ́n wá jẹ́ ó náà ni pé ní ibùdó lọ́ọ̀ọ́ kí gbogbo yín ó máa sin lọ́hún ẹ sì jìnnà ẹ má sin nǹkan lẹ́yìn ọlọ́run iṣẹ́ tí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run wá jẹ́ nìyẹn ọlọ́run fi yẹn ṣàwíjàre lérí bá ànábì ọlọ́run tó wá báná bíbá tiẹ̀ lọ bí ò sí láyé mọ́ bó ti lọ ìwé ńkọ́ tọ́lọ́ ń fi ránṣẹ́ Àwùjáre nìyẹn hujja alukur'ani hujjatun laka aw aleik alukur'ani tẹ́ rí yẹn Àwùjáre ló jẹ́ fún yàn àbí kó jẹ lé ọ lérí bó o bá bá nàbí láyé ṣe Qur'an tọ́lọ̀ ń fi ràn gbogbo àwọn nǹkan wọ̀nyí àwíjàre ni bákan náà àwọn àfáà ọlọ́run ọba tún fi wọ́n ṣe àwíjàre ilé gbogbo ẹ̀dá lérí báwọn ànábí ọlọ́run ọba ò bá sí mọ́ àwọn àfáà dáadáa tí wọ́n ń ṣàlàyé ń tọ́lọ́run ọba wí ṣèbí wọ́n ń bẹ àwọn tí wọ́n ní mẹ́ẹ̀sì tí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó yé wọn tí wọ́n ń ṣàlàyé ẹ̀ fáyé kaumun ìlàlá ìsáru bíl ulumi àlá nàjà ibù rukubanan wà àwọn onímímọ̀ tó ṣe wípé kaumun ilalahi sàárò bèlè olómi àlà sàárò bèlè olómi àlà nájà ibi fikirin rukubana wa wuhudana nájà ibi fikirin rukubana wa wuhudana وفارقوا الأهل والأولاد واجتربوا وسارقوا الوعد وفارقوا الأهل والأولاد واجتربوا tọ́ ọlọ́run ọlọ́run sànù náà ibi tá a ti lọ ibi tá ibi tá a ti lọ ó náà ni wípé báwọn ànábì ọlọ́run ò sí mọ́ àwọn àfáà dáadáa ń bẹ àwọn tó ṣe wípé qaumun ilallahi saru bil ulumi ala àwọn tó ṣe wípé gbogbo ìṣẹ̀mí ayé wọn yìí mọ̀ ni wọ́n fi wá sàárò ìlàláì wọ́n dojú kọ lọ́hùn ní ti pátápátá sàárò ìlàláì bil olómi àlà najà ibi fikiri rukubana wa wuhudana najà ibi fikiri rukubana wa farakul ala wal awlada wa gitarabu wa kodi jafaw ahalahu binnasi awtana wa kodi jafaw ahalahu wa nasi àwọn tá à ń sọ̀rọ̀ wọn wọ́n fi àwọn ọmọ tí wọ́n bí wọ́n fi sílẹ̀ wọ́n fi àwọn tí wọ́n ní wọ́n fi aya wọ́n fi ọmọ lẹ̀ wọ́n wá jáde kúrò nílùú wọn tábà bí wọ́n léèrè pé ibi tẹ́ ń lọ yẹn kí lẹ fẹ́ lọ ṣe bísínẹ́sì lẹ fẹ́ lọ ṣe wọ́n ní rárá fẹ́ lọ kéwú ni ẹlòmíà lọ kéwú ebi apá ẹlòmíà lọ kéwú àṣàgbàárù lórí gbogbo ẹ kéwú tọ́ba ìtúngbé kéwú ń dé náà ọ̀fẹ́ làwọn yóò tún máa gbà lọ́wọ́ ẹ̀ eda dákun question tá a fẹ́ béèrè yẹn bó ni yóò tún sọ láì sí pé yóò gbó lọ́wọ́ ẹnì kankan wà fàárọ̀ kò láàlà wà wa gita hujja ni gbogbo ẹni tó bá ń gbọ́ tí wọ́n ń sọ tó bá rí dọ́gbé dàlkìyàmà ọlọ́run ó béèrè pé ṣé kò ni sẹ́ẹ̀lẹ̀ ẹ̀gbọ́ ni bẹ́ẹ̀ bá bá ọlọ́run bọ́ọ̀ bá mọ kùránì ṣe táwọn ń sọ ìdí nìyí tó fi jẹ́ pé náà wá dákẹ́ òun náà sọ kó ma sọ yẹn èyí nìyẹn wọn ò ní o gba lọ́wọ́ lọ bẹ́ẹ̀ nìkan kan ní tiẹ̀ fẹ́ lò nìyẹn tó o ti sọ ọlọ́run ti mọ gbogbo etí tó gbọ́ ó ti di ọjà kìyàmà o ò ní sọ gbọ́ ìyẹn bá sọ pé ya ọlọ́run ni mo ọmọ Adam. ìmọ̀ ẹ̀ ọ̀rọ̀ ọba ní láti gbàdégbà ni ó wàá mọ̀ wá bá yín àwọn òjíṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run òjíṣẹ́ yóò wàá bá yín rúṣoló mẹ́ǹkan àní ní kálíjànú ó wá fún yín èèyàn bíi tiyín tẹ́ gbọ́ ìdè rẹ̀ tẹ́ gbọ́ yé tẹ́ mọ̀ láwùjọ yín nínú wọn náà ọlọ́run ti máa gbá àwọn ànábì ọlọ́run dìde. yàgò sùn náà àlẹ́ ìkún áyà tí wọ́n máa ké fún yín wọ́n máa tọpantẹ́ ti gbọ́ tẹ́lẹ̀ àtẹ̀yítẹ́ tí gbọ́ wọn máa ké fún yín náà àwọn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ èmi ọlọ́run wọn wá máa kà á fún yín. ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá wá páyọ̀ ọlọ́run látara ọ̀rọ̀ ọlọ́run tó gbọ́ tọ̀rọ̀ ọlọ́run ọba yẹn fọ̀ ọmọ tó fi ń tí ò dáa sílẹ̀ tó wá ń ṣe dáadáa tó ń ṣe dáadáa wà á nǹkan méjì ló papọ̀ ń bẹ̀ ọlọ́run ò sọ wípé wàsọ́làhù ó ní fámẹ́ni takọ́ wà ásúláhà gbogbo ẹnikẹ́ni tó bá páyà ọlọ́run látara ọ̀rọ̀ ọlọ́run tó gbọ́ kí ni ìtumọ̀ pé èèyàn páyà ọlọ́run látara ọ̀rọ̀ ọlọ́run tó èèyàn gbọ́ ó náà ni wípé àwọn olùbẹ̀rù ọlọ́run tó bá gbọ́rọ̀ ọlọ́run ẹ̀mí wọn á gbà ìwárìrì abá wọn wajilat kulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imanan wa ala rabbihim yatawakkalun àwọn tó ṣe wípé tán bá ti ké ọ̀rọ̀ Ọlọ́run fún wọn ẹ̀mí wọn tán bá dákọ̀ Ọlọ́run wajilat kulubuhum ẹ̀mí wọn á gbọ̀n rírì ni ò ní sọ wípé ah, ayé Fíráwọ̀n náà lọ́lọ́run sọ kì í ṣèsìn wọn ò ní wọn àwòkó ti sẹ́wò mọ́ wọn la kódà àwọn ẹni ọlọ́run nígbà míì wọn a sì dojú bolẹ̀ wọn a máa sunkún àwọn èèyàn wà máa wò ẹni ọlọ́run tún lẹ́yìn ni ẹni ọlọ́run ló mú ọlọ́run jù ọ̀rọ̀ míì téèyàn gbọ́ lọ́dún kan kan náà yìí ló wá ń kírun bí jẹ́ ń ké Qur'an yẹn ní ìgbà tí wọ́n ka Quran ó wá dé àyè kan ó bá bú sẹ́kún ó wá ń sọ ẹkún kò wá lè ka àyà yẹn lọ mọ́ gbogbo ẹni tó ń bẹ ní sáfù oníkàlùkù náà bú bàbá kan wá ń bẹ ó sì tó sáfù àjọ tòní Yorùbá ni ara àbí bàbá yẹn wá ń sọ wípé ah, èwo lórí ìrún <laughs> nàìjíríà nílé ẹkún èyí ògbúrọ̀ débì ó tún máa sọ fún ọlọ́run ti yọ ẹkún lọ́rọ̀ wa. ó ní ọ̀rọ̀ ẹkún kọ́ níbí inú ac láti ń kírun àwọn èèyàn tí ì tún kọjá bá a ṣe ń yan náà fìlà ọ̀rọ̀ ẹkún kọ́ níbí ẹni tó bá lẹ́kún sùn ẹ má bọ́ nàìjíríà. bẹ́ẹ̀ sì ni òun ọmọ tí ń pa wọ́n lẹ́kún ṣé àìró ń jẹjẹ ní pa wọ́n lẹ́kún ni àbá ìró aṣọ lò rárá in tí wọ́n ń gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run yẹn ló ń pa wọ́n lẹ́kún tóníkàlùkù fi ń sunkún tí wàá rí ìrẹ́ ọlọ́run ọba fi mú kó wá ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n bá kí ọ̀rọ̀ ọlọ́run ọba fún wa takọ́ tó sì tara rẹ̀ bẹ̀rù ọlọ́run àtakùwà òun náà ni imtithalu awa wa ijtinabi nawahi òun náà ni ọrọ ọlọ́run téèyàn gbọ to si gba téèyàn si datọ owó èèyàn lẹ̀ gbogbo ara níbi dá sí ṣùgbọ́n àwọn yẹn ni ó kàn wá ku èèyàn owó ìyẹn gan máa ń fẹ́ ìyẹn nífẹ̀ẹ́ sí jù wípé o sì wo pé torí tèmi ọlọ pé ah n tí mò ń ṣe yìí kò sí ẹni tó lè gbá lọ́wọ́ mi ṣùgbọ́n torí ọlọ́run ọba ní gbogbo àtẹ bá ti ń gbọ́rọ̀ ọlọ́run ọba wa takọ́ fọmọni takọ́ gbogbo ẹnikẹ́ni tọrọ ọlọ́run ọba tó bá ṣẹ́wó mọ́ lára tó wá fi àìdá ọwọ́ ẹ̀ sílẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa wà á súláhà ọlọ́run ò sọ pé wà sọ́lúhà wà á súláhà ó tún wá tún tó ti bàjẹ́ tẹ́lẹ̀ ó tún wá tún ṣe èèyàn ti ba nǹkan kan jẹ́ èèyàn padà wá gbọ́ wá sí pé nǹkan yẹn ò dáa èèyàn wá kí wá sọ pé Ọlọ́run foríjì mí nìkan èèyàn padà tún wá ń tún àwọn tí èèyàn ti bàjẹ́ òun ṣe lápèjúwe ọmọ tó ṣe wípé àmọ́ lùyẹ́ ẹ̀ a sọ̀rọ̀ òdì sáwọn tó bí ó wá gbọ́ wá sí pé kò dáa kéèyàn máa ṣe bẹ́ẹ̀ ó wá ní Ọlọ́run foríjì mí bó ṣe tọrọ àforíjì yẹn tán kó tún padà wá máa ṣe dáadáa sáwọn òbí yẹn dé báwọn òbí yẹn ọmọ rògbà ah, ọlọ́run àmọ̀ dúpẹ́ kí lọ́mọ agbọ́ tó yí padà báyìí bá ń sọ nípa àforíjì nìyẹn bó bá gbogbo tó ti bàjẹ́ yẹn lọ padà ṣe bá sọ pé wàá máa ní wà á sí ọba sọ pé ẹni tó bá páyà òun ni tó tún wá tún tó ti bàjẹ́hun ó tún wá tún ṣe padà gbogbo ẹnikẹ́ni tó ti fi gègé rẹ̀ ba tiẹ̀ jẹ́ lọ tún fi gègé yẹn tún ṣe padà gbogbo ẹnikẹ́ni tó ti fọ̀rọ̀ ẹnu ẹ̀ bàá jẹ́ túbọ̀ ta padà kó o ní ahọ́n ló gbé ọ nígbà tó sọ bẹ́ẹ̀ wọn ì mú yẹn sí tún sọ padà wípé mi sọ bẹ́ẹ̀ mọ́ wà sùláhà ká tún tún ta ti bàjẹ́ yẹn ká padà lọ tún ṣe é ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ fala khawfun alayhim wala hum yahzanun. fala khawfun alayhim wala hum yahzanun. ọlọ́run ọba ní gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ yálà lójú ayé àwọn ànábì ọlọ́run àbí lásìkò tá a wáyé torí kò sí bá a ṣe fẹ́ pé tán á níbi tá a kù sí. Si lèyìn fi máa jìnà síbi téyìn ó ti máa gbọ́rọ̀ ọlọ́run ìbá ṣe pé kó ṣe pé gbogbo ọjọ́ tí èsè nu Ramadan la máa ń pọ̀ báyìí máa gbọ́ wá sí bóun ni ìbá ṣe dáa tó ká máa pọ̀ báyìí kọ́mọ̀jẹ́ Ramadan nìkan bóun ni àbá ṣe yí padà sí dáadáa sí ẹ̀mí ó bùkátà oúnjẹ oúnjẹ tẹ̀mí òun náà ni ọ̀rọ̀ ọlọ́run torí ara oúnjẹ tiẹ̀ làwọn àmàlà ẹ̀bà nǹkan kan tá à ń jẹ yẹn bóyá bá wá sọ wípé màá sì bá ara mi wí wọn ò ní jẹun ọ̀dà tó bá ṣe díẹ̀ ọ̀sẹ̀ tí ó sọ fún un torí wípé ara ń gan kò ní jẹ́ ara mọ́ ẹ ti rí wípé yóò ti rù kò ní lè gbápá kò ní lè gbẹ́sẹ̀ a jẹ́ pé bí ara wa náà ṣe máa ń rù tí ò bá róúnjẹ lẹ̀mí wa náà ń rù tí ò bá gbọ́rọ̀ lọ ṣùgbọ́n àmọ́ ẹ̀mí wa náà ń rù ẹlòmíì ń bẹ tẹ́mi rẹ ti rù ẹ̀sìn máa wo ẹni tó bá ṣe wípé àpèjúwe tó pọ̀ ọlọ́run ti fi yé wa pé èèyàn bá sick tá a rẹ̀ bá ń ṣèyàn ǹjẹ́ ẹ̀ mọ tó ṣèyàn tó ni pé immunity èèyàn ó ti ṣe kí ni ó ti lò ẹni tí immunity rẹ̀ bá ti wá lò bẹ́ẹ̀ fún kékeré kan ara jẹ́ yóò síkì abẹ́ẹ̀kọ́ bó bá ṣe wàhálà kékeré kan tí ò yẹ kó síkì yóò síkì in táwọn oní aids náà fi máa síkì yẹn tó bá ní aids torí pé immunity wọn ó ti lò tán yányán bẹ́ẹ̀ náà ni tí immunity ẹ̀mí rẹ tó bá ti lò bẹ́sù bá ti gbé nǹkan kan wá yóò wọlé bẹ́sù bá ti gbé ẹ̀ṣẹ̀ wá yóò ráyè dúró mbẹ̀ torí pé immunity ẹ̀mí wa náà lọ́ọ́ lọ́ọ́ tá ń gbọ́ tí o bá ti wá síbẹ̀ tẹ́mí rẹ tẹ́bí bá ti pa níbi gbígbọ́rọ̀ ọlọ́run tó ti jìnnà sọ́rọ̀ ọlọ́run èso ra yìí ń bẹ̀ torí pé rẹ ti low àbí tiẹ̀ ti tán. ibi tó ṣe wípé téèyàn bá lọ kéèyàn ó sì mọ gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́nu bá a lọ ìpàdé ìjókòó cooperative ah ah mi nítorí ayé ni ṣùgbọ́n ìjókòó ọ̀rọ̀ ọlọ́run ẹlòmíràn eh, èyí tá a gbọ́ gan mélòó láti lò ń bẹ̀ ẹ̀mí wa ó bùkátà oúnjẹ tí bá ń gbọ́ lágbọ́ tún gbọ́ yóò padà nílapa lérí ẹ̀ ọlọ́run bá fi sọ pé fámánì takọ̀ ọ̀rọ̀ asùláha fàlàkà òfúnàlẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ kò sí bẹ̀rù fún wọn bó ti wulẹ̀ kí nǹkan ó le tó ẹ̀rù ò ní bà wọ́n nítorí wípé yìí tí wọ́n fẹ́ lọ pàdé lọ́dọ̀ ọlọ́run ọkàn wọn balẹ̀ ẹ̀rù ò ní bà wọ́n torí pé wọ́n rí pé àárín àwọn àtọ́ ọlọ́run ogún níwọ̀n ń ba tí wọ́n mọ̀ wàlàhùn yahazanu bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá tún jáde láyé kò ní síbànújẹ́ fún wọn wípé ẹ̀yìn táwọn fi í lẹ̀ ọkàn wọn balẹ̀ kò ní síbànújẹ́ fún wọn nítorí pé àárín àwọn àtọ́ ọlọ́run ogún ọlọ́run bá wá ní walladhina kadhabu bi ayatina wastakbaru anha. ọlá ọlọ́run bá ní walladhina kadhabu bi ayatina wastakbaru anha ọlọ́run ọba tó dá wa tó bá ti sọ ọ̀rọ̀ lápá kan a tún sọ lápá kejì ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn tó ń gbọ́rọ̀ ọlọ́run tọ́rọ̀ ọlọ́run ọba ń lápá lẹ́mìí wọn ní tí ó ṣe fún wọn ó sọ ọlọ́run bá tún wá sọ nípa àwọn kan tó ṣe wípé ọlọ́run ọba láwọn kan tún ń bẹ èèyàn méjì ní gbọ́rọ̀ ọlọ́run ẹni tí ó gbọ́rọ̀ ọlọ́run tọ́rọ̀ ọlọ́run ó lápá lẹ́mìí ẹ̀ ó ń bẹ àwọn kan ó sì gbọ́ wà lẹ́dínà kájábù bí ayatina àwọn apọ̀rọ̀ ọlọ́run nírọ́ wọn nírọ́ ni wọn ò ní pè wá gbéraga wọn àwùwà táǹkù táǹkù sọ̀rọ̀ ọlọ́run wọn ò wòra wọn wípé àwọn tóbi ju káwọn ó tẹ̀ láṣẹ ọlọ́run lọ kódà gba mi máa ń bẹ bẹ́ẹ̀ yẹn bá ń ṣe wáàsí mi ń gba ẹlòmíràn ó sì máa ń ah, ah, ah, àwọn olówó ló ti tí lójú tẹ ẹ lè sọ. àyè sọ ni ò níwájú àwọn tí wọn à níwájú àwọn èèyàn ńlá níbi ló ti máa sọ pé sì náà ò dá kí ló ń jẹ à èyí sọ yún gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ọwọ́ àmọ́ ṣe wá sí níwájú àwọn ilé ìpè rìbá owó ẹ̀yà ní tí wọ́n ń jẹnu o tó bẹ́ẹ̀ àbíyàn bá sọ bẹ́ẹ̀ olúwe òtún ṣe wá sí mi bí ma kí ni ó dé bẹ́ẹ̀ sì ni ẹlòmíín náà tán bá sì ṣe ó lè gba máìkì ó lè gba mic ọba àlú kan alọ̀ṣẹ́ wá sí ọba àlú yẹn wá wábẹ̀ àwa sọ̀rọ̀ débi pé ipò tọ́lọ̀ ń fi àwọn àáfàá sí ipò tó tóbi ni kódà àáfàá náà ni bàbá ọba gbogbo ayé ṣe máa ń wí náà nìyẹn bá a ṣe bá náà nìyẹn nígbà tí wọ́n parí ọ̀rọ̀ yẹn tán ọba yẹn wá gba mic wọn ni àkíyàfọ́ àtàn ṣe wá sí fún wa wọ́n ti sọ̀rọ̀ ohun ọ̀rọ̀ pàtàkì ni ṣùgbọ́n tó ń kàfẹ́ sọ ń tòun ni wípé lọ́dọ̀ tòun àáfàá kì í ṣe bàbá ọba torí wípé tá a bá lọ wo fìràwọ́nà àtànàbì Musa pé torí pé fìràwọ́nà tẹ rí yẹn ọba ni tí èyí bá ṣe pé Musa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lè ṣe Musa yankanyankan ṣe é rí kó ti fi rẹ̀ wí fìràwọ́nà ẹ tún wo bá ìmọ̀kan yẹn bó tún ṣe bó tún ṣe ń so àìmọ̀kan rẹ̀ so látara àdéhùn in tó ṣe ìgbéraga ní ń pè yẹn òun sì nìkan kọ́ lọ́ba tó wà ń bẹ̀ níjọ́ náà iyì ọba ọlọ́run sì ka kúrò lára ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn èèyàn tó bá ti gbọ́rọ̀ ọlọ́run bọ́ bá ti ṣẹ́wó mọ́ ọláyà ṣe sùúrù torípọ̀ ni tó ju ọ ló ń sọ̀rọ̀ mọ́ wu ẹnu tọ̀rọ̀ yẹn ti jáde ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ ọlọ́run torí pé tí ń sọ gan abawí ìdí nìyẹn tó fi jẹ́ pé tó bá ti ní gírímọ́ńkàì lẹ́mìí tó bá ti ní gbéraga tó bá ti gbọ́rọ̀ ọlọ́run yóò mọ̀ ah no no no ọ̀rọ̀ yẹn òun náà wí yóò wá fi ìgbéraga yóò fi hàn ọlọ́run ọba ní tó ti pé wá lẹ́dínà ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń gbéraga tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tí wọ́n sì máa ń gbéraga tí wọ́n bá ti ń gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n ń kọtí ikú tí wọ́n ń wòra wọn pa wọ́n ti ju ọ̀rọ̀ ọlọ́run ọba lọ. ọlọ́run ọba ni ẹ fi wọ́n lẹ̀ ibi tọ́rọ̀ wọn fẹ́ kángun sí ó náà nínú náà jahannam gbogbo ẹni tí bá ti ń dàgùn lá sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọba ní ulaika ashabun nar àwọn wọ̀nyí náà ni èrò náà gbogbo ẹni tó bá ti nírú ìwà bẹ́ẹ̀ lára ẹ mọ̀ wípé ọ̀kan nìyí nínú ìròyìn ọmọ náà kéèyàn máa pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ kéèyàn tún máa gbéraga tá bá ń sọ ọ̀rọ̀ ọlọ́run ọba fún ọlọ́run ọba wa ní hum ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ ọ̀kẹ́ ìmòye wọn ọmọ náà ni wọ́n tábà sì wọ̀ náà yẹn wọ́n pẹ́ fá nínú nẹ́nẹ́ àfẹni tí mẹ́ni díẹ̀ bá ń bẹ nínú ẹ̀mí wọn nìkan lọ́wọ́n lè tún mú jáde ṣùgbọ́n tí ò bá sí mẹ́ni kankan nínú ẹ̀mí ẹ̀ yóò máa lọ gbére bẹ́ẹ̀ nínú àtẹnitọ́ lọ gbére nínú wọn náà kò sẹ́ni tí ò ní pẹ́ fá nínú kílẹ̀ ṣe wọn ó náà ni wípé wọ́n pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ìgbéraga ìdí nìyẹn tó fi jẹ́ wípé anábìwá muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan ní àwọn sàábé ó gbọ́ wá àsìtá anábì ṣe nípa ìgbéraga ó wá nílẹ̀ òjíṣẹ́ ọlọ́run èmi jẹ́ nìkan tí mo máa ń nífẹ̀ẹ́ sí kásọ̀ mi ó dáa mo máa fẹ́ wọṣọ tó dáa mo sì máa ń nífẹ̀ẹ́ sí kí bàtà tí mo lò kó dáa ṣé kìí ṣe ni anábìnrin la anabi ní kì í ṣe gbéraga inna allaha jamil yuhibbul jamal ọlọ́run ọba wa ọba tó dáa lọ́lọ́run ọlọ́run sì nífẹ̀ẹ́ gbogbo nǹkan téèyàn ó máa ṣe kéèyàn ó ṣe dáadáa kéèyàn ó wà organized ọlọ́run nífẹ̀ẹ́ sí gbogbo téèyàn bá fẹ́ ṣe kó ṣe dáa ká má sọ pé ẹ kò lè má rí bẹ́ẹ̀ <laughs> ọmọ ilé kéwù náà <laughs> rárá gbogbo tó bá ọlọ́run ọba ó fẹ́ràn ẹrú ìdá amìlà amìlà amìlà anyutkinna gbogbo ohun tó bá fẹ́ ṣe ṣe dáadáa ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n ẹni ń jẹ́ ìgbéraga ànábi ní alikiburu ẹni tí ń jẹ́ ìgbéraga bátọ́rù haq òun náà ni kásòdodo fún yàn kéèyàn ó mọ̀ gbà òun lo lórí ìgbéraga wagamtu nas ay ihtiqaru kéèyàn ó sì máa fojú ré méèyàn máa fojú pa ọmọlàkejì rẹ ẹni ń jẹ́ ìgbéraga nìyẹn definition ìgbéraga arrogance anabi nìkan ló sọ ọ́ ló yanjú kò sí nínú ìgbéraga aṣọ tó dáa tó wọ̀ kò sí nínú ìgbéraga ṣùgbọ́n lè jẹ́ ìgbéraga tó bá yẹ pa tó fi wọṣọ náà ni láti lè kọ òdodo àti láti lè wora rẹ pé ó dáa ju gbé yẹn lọ àbí láti lè fojú mẹ́rin ẹlòmíì ìgbà yẹn ló tó di ìgbéraga so látara àdé ẹlẹ́yọ̀ lọ́wọ́ bá kórìíra ìgbéraga ó sì kórìíra ẹni tó bá ń ṣe ìgbéraga ìgbéraga kì í jẹ́ èèyàn ó gba correction ìgbéraga kì í jẹ́ èèyàn ó gbọ́rọ̀ sọ́lọ̀ ńlẹ́nu ìdí nìyẹn tó fi jẹ́ pé ọlọ́run ní gbogbo ẹni tó bá ti nírú ròyìn bẹ́ẹ̀ níjọ́ gbẹ̀dẹ̀ alùkìyàmọ̀ ọmọ náà ni wọ́n ọlọ́run kó sọ wá ń bẹ̀. نارهم فيها كلمتان خفيفتان على اللسان ثقلتان في الميزان حبيبتان إلى الرحمن inshallah ta'ala a gba ìbéèrè méjì péré torí pé ọjọ́ ti lọ òun náà ló béèrè béèrè níjọ́ òní barakallahu ó ní agbọ́ wípé wọ́n ní nínú ojú ogun kan wọ́n bẹ́ ẹnìkan lórí lójú ayé ànábì sallallahu alaihi wasallam pánábí sì tún gbé orí yẹn síbẹ̀ padà ó tún wáá fáìn ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ pé sí òótọ́ lọ̀rọ̀ wallahu a'lam èmi ọ̀ka nǹkankan tọ́jọba ń rí mi ò sì gbọ́ nǹkan tọ́jọba ń rí ṣùgbọ́n èyí tó fẹsẹ̀ rinlẹ̀ òun náà ní wípé ní ojú ogun wọ́n kì ọkọ̀ bọ ẹnìkan lójú ojú rẹ̀ sì yọ̀bọ ó yọ tàbá ẹ̀ ojú yẹn yọ̀bọ tàbá ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi sì ní kó wá anabi sì fi ọwọ́ gbé ojú yẹn síbẹ̀ padà anabi fi sí ibẹ̀ ojú yẹn sì dúró bẹ̀ padà ó wá rẹwà ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ojú ni hadith èyí tí wọ́n mọ̀ èyí ṣe pé wọ́n gé orí torí bọ́ọ̀lẹ̀ tó ti yé so èmi ò rí tó lórí o ẹlòmíì lè rí o ṣùgbọ́n tó lójú yẹn ni ó fẹsẹ̀ rìn lẹ́nu súnà ní sallallahu alaihi wasallam adàwọ̀lá àlà bákan náà ẹni tí ó ní àwọn ọmọọṣẹ́ tó yẹ pé gbogbo ìgbà làwọn ọmọ yẹn ó wà lẹ́nu iṣẹ́ tí wọn ò sì lè láǹfààní àti lè máa gbọ́ irú wáàsí báyìí ṣé kìí ṣe pé ọ̀gá òun ṣé kìí ṣe pé òun ló ṣokùnfà ẹ̀ṣẹ̀ yẹn ọ̀rọ̀ tó ní àlàyé ni ìgbà mí ń bẹ ọ̀gá lè ṣokùnfà nǹkan tó epo ni ó lẹ̀ṣẹ̀ wọn ìgbà míì ó sì lè má ó lè má jòun lápèjúwe nísìn àwọn iṣẹ́ kan bẹ jẹ́ pé wọ́n lè ṣe kó tó di àsìkò tí wọ́n lè láǹfààní táwọn náà lè láǹfààní àti gbọ́ wáàsí ṣùgbọ́n iṣẹ́ mi bẹ tó pé iṣẹ́ yẹn lágbára débi pé èyàn ò lè kúrò ń bẹ̀ àwọn kan bẹ tẹ́ pé iṣẹ́ wọn nìyẹn tán bá kúrò ń bẹ̀ nǹkan yóò bàjẹ́ wọn ò lè láǹfààní àti wájú báyìí ṣùgbọ́n nù tí ọ̀gá yẹn lè ṣe kó wá bíi kó rìkọ́dù wáàsí tábàtì ìjọ ká máa pè rẹ̀ káwọn ọmọọṣẹ́ náà ká máa gbọ́ nítorí wípé àwọn tí ó ń bẹ lábẹ́ èèyàn bá bá ṣe bẹ̀rù ọlọ́run sílẹ̀ yóò ṣe gbádùn wọn tí wọn bá bẹ̀rù ọlọ́run ó jàǹbé yàn so ẹni tó jọ̀gá bí ṣe ń ṣiṣẹ́ lérí kí ìgbésí ayé àwọn ọmọọṣẹ́ ó dáa pẹ̀lú fúnfún wọn lówó tuntun fún wọn lẹ́kùnwó bẹ́ẹ̀ náà ló gbúdọ̀ máa ṣiṣẹ́ lérí ìbẹ̀rù ọlọ́run wọn torí pé tábà ti lè bẹ̀rù ọlọ́run ọ̀gá yẹn ó gbádùn wọn yóò dẹ̀ lè ní ìfọkàntán nínú wọn so tó bá yẹ pé iṣẹ́ yìí ò ṣe kúrò mbẹ́ kó create avenue fún wọn tí wọ́n fi máa láǹfààní àti lè máa gbọ́ ọ̀rọ̀ yẹn náà ìmọ̀ bẹ́ẹ̀ kan ni tí wọ́n tí wọ́n máa gbọ́ wá ní ara àwọn ọmọ so èèyàn náà ti ṣe kí ni o èèyàn ti fún wa lọ́tà native nìyẹn so kọ́lọ́wọ́n bá kí kó ràn wá lọ́wọ́ ẹni tó ṣe pé ó wà lórí irun gbogbo àtọ́ bá ti wà lórí irun sáá ìdí rẹ̀ ọ̀sán máa ṣe túpetúpe bí ẹni bó fẹ́ so ṣé kẹ́niyàn ó lọ máa so ni ó dórí irun nìsín ó fẹ́ so ó tún kúrò ó tún sàlàwà látán ó tún fẹ́ so ó tún kúrò lórí rákà kan lórí irun kan ó lè lọ báyẹn bí ìgbà mẹ́jọ lọ́pọ̀lọpọ̀ ọba gan kò ní bàjẹ́ mọ́ anabi sallallahu alayhi wa sallam anabi ní gbogbo ẹnikẹ́ni tó bá rí pé ó jọ bí ẹni pọ̀ ń fẹ́ so ó jọ bí anabi ní kó má kó o lórí irun kó má kírun ẹ lọ torí ó jọ bẹ́ẹ̀ ni kì ṣe kó so ẹ̀ bí òun ṣe túgbẹ́túgbẹ́ má kírun ẹ lọ anabi èṣù ní fìfúrọ̀ rẹ̀ ṣe so <laughs> ti ye èṣù ní fi ṣeré anabi ní má kó o lórí irun yẹn. títí tó fi gbọ́ pé iṣó jáde ìwọ tó bá rí pàdánwò tó nínú ìgbà ọba gbọ́ pé iṣó jáde ṣẹ̀ṣẹ̀ kúrò ń ṣùgbọ́n ó dàbí ẹni kúmọ̀ fẹ́ sọ alábìkú máa kírun ẹ lọ tó ti wà báyìí tó kọ́ lọ́wọ́ bá kí ṣùgbọ́n gbà mí bẹ ẹlòmíì èṣù kọ́ o ìjẹkújẹ tó o jẹ ìwọ náà máa tó o lọ jẹ yóò sínú gbé yúgọ̀tù wá ọjẹ́ ṣẹ̀rùbà wọn ẹ̀ ẹ̀wà ìlàjì kóńgò ọ̀yànjú ẹ̀ gbogbo ẹ̀ mọ́ra wọn ọwọ́ abẹ́ kírun onídìí ẹ̀ ṣe túgbòtúgbà ntọ́ jẹ yẹn ni kì í ṣe sùn ìwọ lọ́mọ ntọ́ jẹ tí ó fi ń rí bẹ́ẹ̀ yà á lọ gbọ̀nsẹ̀ dáadáa ẹ̀ tó bá gbọ̀nsẹ̀ tó tọ́ílẹ̀tì ọ̀sẹ̀ gbádùn nù ẹ̀ tó ti wà bá ṣùgbọ́n àti pé naturally ẹlòmíì ń bẹ ṣe tọ́ọ̀nù ìjó bá jàmọ́ àmọ́ kì í bá jàmọ́ bí ó sáré àbẹ́kò fẹ́ so fẹ́ so sáá ìfẹ́ ẹlòmíì èyí ó sá fà padà mọ́ kó lórí rẹ̀ òun ti fẹ́ so òun ti fẹ́ so kò á ní bàjẹ́ mọ́ kan láyé so ṣetán ni kọ́lọ́n kó sọ wa mẹ́ o eléyìí tí àwọn ọlọ́run jẹ́ kí o ṣe wá láǹfààní àwọn ìta tí ń gbọ́ tẹ́lẹ̀ náà lọ́ọ́ wúlò fún wa subhanaka allahumma bihamdik ashhadu ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wasalaamu wa rahmatulahi wa barakatuh.